biology méjìlá gbórí ara wọn sí alákọ̀ọ́kọ́ ni root system ẹlẹ́ẹ̀kejì ni shoot system ìpín méjèèjì ní bí wọ́n dákọ̀ yìí a máa fún àwọn akẹ́kọ̀ọ́ ní ìgbà tó le gan a máa fún wọn ní gbódúdú sán níbi pé wọ́n sojú papọ̀ ní pé àwọn ò nífẹ̀ẹ́ gbogbo ọ̀gá láti jẹ mérekò tó ráwọn èdè ọbẹ̀ ní nípa fún wa ní báwọn akẹ́kọ̀ọ́ ṣe máa rojú pọ̀ mu wọ́n nífẹ̀ẹ́ sí ká sọ̀rọ̀ nípa àwọn ẹranko lọ́pọ̀lọpọ̀ torí ń tábàjàlàyé nípa àwọn ẹranko ó fẹ́rẹ̀ẹ́ farajọ àwa èèyàn náà ìrẹ́wẹ̀ ẹranko kan ni àwa ìwé jẹ́ ṣùgbọ́n àlè máa sọ pé ẹranko nìkan láàmú sọ̀rọ̀ nípa rẹ̀ lójoojúmọ́ méjì tá a pín wọn sí root system and shoot system àwọn èèyàn á máa gbọ́ rúùtù rúùtù rúùtù kìí ṣe rúùtù inú bíbélì o àbọ̀kọ̀kú root root inú bíbélì root ẹ̀rí pé ó yàtọ̀ síra wọn root system ǹjẹ́ kí là ń pè ní root system root system ní gbòǹgbò igi èyí tó wà nínú yèèpẹ̀ nínú ìwé pẹ̀lú gbogbo ogi amúnwà wọ́n sì ní ẹ̀yà ara tí ń mọ́ ṣúgà àti àwọn èròjà afáralókun yòókù ó ń mọ láti inú ìyèpẹ̀ yóò wá mú bọ́ sí òkè nínú ewé níbi tí wọ́n ti lò ó láti pèsè àwọn èròjà yòókù tí wọ́n fi sẹ̀mí nígbà yóò gbádùn. gbòǹgbò yìí kì í ẹran kì ṣe gbogbo ìṣẹ̀dá abẹ̀mí tá a pè ní igi tàbí ewéko gbogbo odi ní àwọn ẹsẹ̀ fàgàgà síta tí wọ́n lè fáǹtì tí wọ́n ò ní wọnú ilẹ̀ gẹ́gẹ́ bí àwọn gbòǹgbò ewéko yòókù ṣe wọnú ilẹ̀ irú gbòǹgbò yìí là ń pè ní adventitious root èyí túmọ̀ sí pé ìyapa ó wà láàrin gbòǹgbò àwọn àṣẹ̀dá abẹ̀mí tí àpẹẹrẹ wọn jẹ́ ewéko ìyapa máa wà láàrin wọn adventitious root ó ní gbòǹgbò tí kì í wọnú ilẹ̀ gẹ́gẹ́ bí àwọn gbòǹgbò yòókù ṣe wọnú ilẹ̀ tá wá sọ̀rọ̀ adventitious root yìí àlekà mára àpẹẹrẹ àwọn gbòǹgbò tí àwọn ewéko àbí igi ní àjàbá ni ìyapa sì ni mélòó gan wá la pín gbòǹgbò àwọn igi sí márùn òun la pín gbòǹgbò àwọn igi sí bó tilẹ̀ jẹ́ pé léèmù ṣùgbọ́n márùn ní ṣàlàyé rẹ̀ gbáǹkógbáǹkó fún yín lórí afẹ́fẹ́ lónìí ẹ̀yin akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ girama méjì sí mẹ́ta ni wọ́n sọ fún yín nínú ẹ̀kọ́ yín àwọn ọmọ ilé ẹ̀kọ́ yunifásitì tí wọ́n ń kẹ́kọ̀ọ́ nípa àmì ewéko deputy students àwọn ó sì mọ àwọn nǹkan tí mo fẹ́ dá akọ yìí ẹ̀yin àgbẹ̀ ẹ mọ́tò bí àdìtàkàdá ń kẹ̀kẹ́ gbogbo sí. ìpín àkọ́kọ́ tá a mẹ́nu bà nínú ẹ̀yà gbòǹgbò àwọn igi pátápátá torí ẹ̀ka máa ń rí gbòǹgbò igi ni bóyá irú kan ni àbí mi gbogbo ìrántí ẹ̀rọ bóyá gbòǹgbò igi bákan náà wọ́n rí kò bẹ́ẹ̀ bákan náà kọ́ wọ́n rí bí sì túmọ̀ sí pé àwọn igi tó bá ní gbòǹgbò tó wọlé gan yìí wọ́n máa ń fi omi pamọ́ lọ́pọ̀lọpọ̀ wọ́n láǹfààní àti sẹ̀mí níbi tí ò ti sójú òpó tàbí ibi tí ò ti sí omi sóyè yíbà tẹ ẹ bá ti rígi tí gbòǹgbò rẹ̀ hàn síta tó wọnú ilẹ̀ sí i tó jẹ́ pé wàá lè fún yín láti lè tètè fàyọ nígbà tẹ wá fàyọ ẹ̀ pé gbòǹgbò rẹ̀ tọ́ lọ báyìí lórí tó tọ́ lọ sínú ilẹ̀ ni èyí náà ń pè ní taproot system kí làpẹẹrẹ àwọn ohun ọ̀gbìn tó ní gbòǹgbò yìí àwọn ọ̀dùn tí ó jẹ́ pé irúgbìn wọn ṣe pín sí méjì ọ̀dọ̀ ọba tá a ṣàlàyé lọ́sẹ̀ tó lọ irúgbìn wọn ṣe méjì ọ̀dọ̀ ọba tá dicot plant dicotyledonous plant àwọn ni wọ́n ní taproot system èmi gbòǹgbò ẹ̀ wà gbòǹgbò ẹ̀ pa àti àwọn ohun jíjẹ yòókù ọba ẹ̀rí ọba ni. ìlàfẹ́ pè ní dicotyledonous plant dice méjì ṣùgbọ́n nígbà taproot system dicotyledonous plants have taproot system gbòǹgbò wọn a máa wọnú ilẹ̀ gbòǹgbò ní tẹ bá wá rìn bòrìn tẹ bá bòrìn bòrìn nínú oko tàbí tẹ bá bòrìn bòrìn lórí agbègbè yín tẹ rí igi kan tí gbòǹgbò rẹ̀ láti ilé akéde tó lọ síbi àpẹ irú igi wo ni irú igi bẹ́ẹ̀ ǹjẹ́ jẹ́ àbàmì níbí kìí ṣe jẹ́ àbàmì o gbòǹgbò igi ọ̀hún ló tàn káàkiri bẹ́ẹ̀ ṣe láwọn tí gbòǹgbò máa tàn káàkiri yìí a máa fi wọn dènà ìwọ̀nrin ilẹ̀ kí là ń pè ní tàbí òun là ń pè ní soil erosion àwọn tí ní gbòǹgbò níta tí wọn ká tá a sì lè rí wọn tó jẹ́ pé tá a bá lọ́nu oko gan gbogbo wọn lè kọ́ wa lẹ́sẹ̀ gbà o àwọn igi yìí là ń pè ní fibrous root fibrous rooted plant gbòǹgbò wọn a máa tàn káàkiri àwọn igi mẹ́rin tó lẹ́ka wọ́lọ́wọ́lọ́ síta tí gbòǹgbò wọn ṣe rí níta irú gbòǹgbò yìí là ń pè ní fibrous root system fibrous root system ó ti di méjì nù márùn-ún bá ǹjẹ́ nǹkan ọ̀lẹ́bí. ẹ̀mí ìlọ́ọ̀bù kankan orí ètò bàọ́lọ́jì ní yorùbá ló mo ti ṣàlàyé irú gbòǹgbò méjì tó wà ó sì kú mẹ́ta mo ní system àwọn dicot lónìí ìjọba àwọn eléko ogun là ń pè ní new dicot ẹ̀mí ọ̀rọ̀ mi ti ẹ̀mọ́ lè dúgbò orí ètò bàọ́lọ́jì ní yorùbá ló wà mi díẹ̀. ló gbé jáde fún yín dictionary ọmọ afẹ́ ìbọ̀rọ̀ ọ̀nà lọ fún déyìí tẹ́ bá rí tí wọ́n sọ pé udi court eudi or udi court eudi dicotyledon náà ni wọ́n ń pè ní udi court udicot udicot dicotyledon náà ni èyí làwọn arúgbìn tí wọ́n ṣe pín sí méjì ọgbọọgba mo wá ṣàlàyé fibrous root system mo sọ pé òun ni àwọn nǹkan ọ̀yàn lẹ́sẹ̀ tí wọ́n ń yọ síta àwọn gbọ̀ngàn ó sì lè gùn láti ilé adé kéde ní ó lè gùn yídí àpẹ̀ o lè ibi tí igi wà ní ṣùgbọ́n gbòǹgbò rẹ̀ mọ rí ní iwájú gbogbo àwọn igi tán ní fibrous root system a máa wo abẹ́ ilẹ̀ ilé dáadáa tẹ́ẹ̀rì ń ta o sì sọ pé ni wọ́n fi máa ń dènà ilẹ̀ yíyàn tá ní soil erosion so we use plants with fibrous root system to prevent soil erosion monocotyledonous plants ń làwọn igi tí wọ́n ní fibrous root system òun kọ ti lebanus plant ti làwọn igi tí ẹ lè rí gbòǹgbò wọn níta gangan. tábà wá wò káàkiri tẹ ẹ lọ ọjà ó ní nǹkan kan tẹ ẹ máa ń fi sọ́bẹ̀ tí máa ń mú ọbẹ̀ ẹ̀mú dùn kódà tábà lọ sọ́bẹ̀ tá a máa mọ ọkùnrin àgbà mú àlùbọ́sà là pè é ǹjẹ́ ìyí tiẹ̀ ti rò pé irú gbòǹgbò làlùbọ́sà ní sẹ́ẹ̀ tí ní tálùbọ́sà ti wù rí ǹjẹ́ irú gbòǹgbò làlùbọ́sà ní àti pé sálùbọ́sà ní gbòǹgbò bíi àlùbọ́sà ń ta nílé lóbó ń fọwọ́ tọ́kàn gbólóhùn ní gbòǹgbò ó ní mọ́ ṣojú ṣáájú àlùbọ́sà ní gbòǹgbò ìjẹ́rú gbòǹgbò ó làlùbọ́sà ní èyí ló mú mi lọ sínú ìpín gbòǹgbò ẹlẹ́ẹ̀kẹta tá à ń pè ní bulbous root system bulbous root system ṣe é mọ̀ pé onion bọ́ọ̀bù lámúnú pé nínú biology kìí ṣe gílóòbù tẹ́ ẹ fi ń ríran lé o kìí ṣe náà o ṣùgbọ́n bulbous root system ní àlùbọ́sà ní nínú gbogbo àwọn pa àti ṣàlàyé mẹ́ta àwọn àgbàbọ̀ wọn aláfòmọ́ òdòdóńdò ìmọ̀ lẹ̀mọ́gi ni ṣé lóòótọ́ wa lòwe ìbí ìmọ̀ bàọ́lọ́jì ti fi hàn pàṣẹ máa mọ́ ọ ní gbòǹgbò ṣùgbọ́n gbòǹgbò pàṣẹ máa mọ́ ọ ní ó yàtọ̀ sí gbòǹgbò àwọn ọmọge yòókù tó rẹ́lẹ́gbẹ́ pé orí afẹ́fẹ́ àbórí igi ní ìlàkùnmọ́ ti ní èròjà rẹ̀ ti ń fàmú láti dàgbàsókè ni èyí yóò mú mi lọ sínú ìpín gbòǹgbò ẹlẹ́ẹ̀kẹrin tá ní epiphytic root system tẹ ẹ bá ti rí epiphyte èyí túmọ̀ sí igi tí máa ń lórí igi mìíràn epiphytic root system òní gbòǹgbò tá a fò mọ́ ní mosquito àwọn kan ní mistuleto mosquitoes have epiphytic root system mosquitoes gbòǹgbò tí wọ́n èyí túmọ̀ sí pé kì í wọnú ilẹ̀ orí igi mẹ́ẹ̀ tí wọ́n bá ti wù ní máa ń wọ̀ àfòmọ́ ọ̀pẹ wà àfòmọ́ ewé láà pé ẹ máa ń jẹ́ àpè lówó ńlá ewé ńlá là ń pè ní castor plant funfun wà pupa wà àfòmọ́ àṣìmọ́ àwò lórí ẹ̀ àfòmọ́ àmọ́ àwò lórí ọ̀pẹ náà tí wọ́n bá wá bí nítorí gbòǹgbòwò ni àwọn igi tó wù lórí ọ̀pẹ àbí igi tó wù lórí igi míì ní epiphytic root system onírú gbòǹgbò tí wọ́n ní tí ẹ ti ń kọ́ lẹ̀ bá ní bẹ̀rẹ̀ ṣe ń bọ̀ ẹ ti kùn hmm, àwọn tí mọ̀ṣúdì ń tú jáde ìlágbára bẹ́ẹ̀ ni tẹwárí tá a bá tún wá rìn díẹ̀ síwájú sí i ó tún mú ẹ̀yà gbòǹgbò kan táwọn igi míì ní ǹjẹ́ ẹ mọ̀ pé igi àmọ́ òwò afẹ́fẹ́ bí bẹ́ẹ̀ ni failure plant àwọn igi kan máa wò lórí afẹ́fẹ́ àwọn kan máa pè wọ́n láfòmọ́ náà ṣùgbọ́n wọ́n yàtọ̀ sáfòmọ́ àpẹẹrẹ igi tí wọ́n ń wù láì ṣe pé wù lórí ilẹ̀ ó lè wù lórí afẹ́fẹ́ kẹsẹ́ pé yóò wà lórí afẹ́fẹ́ lágbede méjì ìrọ̀ o yóò kàn rọra gbéra sókè lára igi míì náà ni àlè sọ pákó mọ́ ni ṣùgbọ́n ẹ̀yà rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn a máa wà níbi tó bá tutù ó lè wù lórí omi tí ó wà lórí omi ní fẹ́rẹ́fẹ́rẹ́ area root system la máa ń pè àwọn ibi tó bá ní irú gbòǹgbò yìí area root system òun là ń pè irú gbòǹgbò yìí aerial òun là ń pè gbòǹgbò yìí ṣe rí pé gbòǹgbò tá a tàlàyé ti pé márùn-ún àṣìṣe pé sẹ́tí gbòǹgbò ń ṣe ni láti mú èròjà láti inú ilẹ̀ wá sí ara agi wá sínú ewé oníran igi lọ́wọ́ láti dàgbàsókè ṣe wá rí tàlùbọ́sà tí mo sọ iṣẹ́ tí gbòǹgbò rẹ̀ tá à ń pè ní gbogbo street system ń ṣe ni pé gbòǹgbò rẹ̀ ni ń dá fún èròjà afáralókun stáàtì pamọ́ sínú ilẹ̀ bẹ́ẹ̀ ni gbòǹgbò rẹ̀ ni ń dá fún èròjà afáralókun stáàtì pamọ́ sínú ilẹ̀. tá bá ti wá kúrò nínú ilẹ̀ gẹ́gẹ́ bí mo ṣe ṣàlàyé tá wá bọ́ sókè èrùpẹ̀ ẹ̀yà ara igi mẹ́mọ̀ wà lókè èrùpẹ̀ nínú ọ̀lẹ̀ ní gbòǹgbò wà ẹ̀yà ara igi wo ló ti rìn kúrò gangan tá a máa stem ǹjẹ́ kí wàá ní stem yìí kí là ń pè inú ministẹ́ẹ̀lì wa shoot system root system ni mo ṣàlàyé lákọ̀ọ́kọ́ tó jẹ́ ìpín inú ilẹ̀ ìpín aragi tó wà nínú ilẹ̀ pátápátá ìpín ẹ̀yà agi tó wà nínú ilẹ̀ ni root system gbogbo tẹ́ bá ti gbọ́ pé root system ẹ̀yà ara agi inú ilẹ̀ ló wà àyàfi ìyapa tó jẹ́ adventitious root ìpín kejì òní shoot system shoot system kí là ń pè ní shoot system shoot system ó ní àwọn ẹ̀yà ara tí ń ran igi lọ́wọ́ láti fa ìtànsóòrùn ni láti pèsè oúnjẹ sẹ́ẹ̀mù pé tànsóòrùn làwọn ohun ọ̀gbìn a máa lò láti dàgbàsókè tá à ń pè ní photosynthesis èyí ni fífa ìtànsóòrùn mu nípa lílo ẹ̀yà ara ewé tá à ń pè ní kílórófíìlì nígbà tó bá wá lo ẹ̀yà ara ewé yóò yá lò pẹ̀lú àwọn èròjà míì yóò fi pèsè oúnjẹ sheet system ní ń ran igi lọ́wọ́ láti mú ìtànsóòrùn láti pèsè oúnjẹ mẹ́tàlá pé food system sí tó jẹ́ yàrá ìdí tó wà lórí òkè èrìpè alákọ̀ọ́kọ́ ń bẹ̀ ní àpè ní stem tó jẹ́ ara adigun ẹlẹ́ẹ̀kejì la pè ní leaves ewé gangan ẹlẹ́ẹ̀kẹta ni àwọn ẹ̀yà ara táwọn igi fi ń pèsè ẹ̀dá tuntun reproductive organs of plants ìpín mẹ́ta tá a pín shoot system sí nù ìpín mẹ́tẹ̀ẹ̀ta ìwà gbọ́mọpọ̀ gẹ́gẹ́ bí ìpín root system tó jẹ́ ìpín gbòǹgbò náà ti gbọ́mọpọ̀ nǹkan tí mo kàn fẹ́ gbé ẹni lọ́kàn ni pé tí wọ́n bá ti sọ̀rọ̀ ń pa shoot system òkè ilẹ̀ láti lórí kì í ṣe ilẹ̀ òkè erùpẹ̀ ni wọ́n wà ó sì ní pín kejì gbogbo ẹ̀yà ara àwọn ewéko pátápátá stem lákọ̀ọ́kọ́ mẹ́mùbà kí là ń pè ní stem stem ni ìbẹ̀rẹ̀ ibi tí gbòǹgbò ti pin tí gbòǹgbò bá ti pin báyìí nínú ilẹ̀ látòrí ilẹ̀ bọ́ sí òkè níbi tó wà ibẹ̀ ni stem wà ó gẹ́gẹ́ là ń pè ní ara agi òun lewé so mọ́ òun lè pe odi so òun làwọn òun làwọn òdòdó so òun làwọn nǹkan oríṣiríṣi tí ń jẹ́ igi stem wá nì oríṣiríṣi rẹ̀ lání àwọn nǹkan tẹ́ kọ́lẹ̀ ẹ̀yẹ̀ ọ̀wọ́kà tó bọ́ sórí ntàǹpé ní stem gangan orí ètò biology ní Yorùbá lẹ́wà níkànnì olú ẹ̀lú ẹ̀fẹ̀ èmi àti ìgbòrí tàgbà sọ̀rọ̀ nílùú ìbàdàn èmi tí mo ti ń dára lẹ́kọ̀ọ́ lórí ètò ní ìlú moshood abib abiola tó bá fẹ́ mọ̀ wá títí pé lórí ìkànnì abánibẹ̀rẹ̀ facebook facebook.com slash omiyele ninety eight point five fm omi kẹ̀tẹ̀. mẹ́rin ni a pín stem sí tó jẹ́ ara adi mẹ́rin la pín ara adi sí ṣùgbọ́n ìjàpá kan náà tó wà nínú ìpín ara adi yìí ṣé ẹ mo sọ pé òkè rìpẹ̀ ni ni àwọn ará ajúmọ̀ wà tá a pè ní stem ṣùgbọ́n náà wọ́n sọ pé tòun àtọ̀ ni o ànàmọ́ ọlọ́tọ̀ ní tòun ọ̀tọ̀ lànàmọ́ fi tiẹ̀ sí ànàmọ́ nìkan ló wà lára àwọn ọ̀pìn ohun ọ̀gbìn tó ní underground stem tó jẹ́ pé ní ilẹ̀ ní ara igi tiẹ̀ àmú wà sọ̀rí pé yàpá míì náà nù underground stem underground stem ni ànàmọ́ ní ara igi tiẹ̀ kì í wà lókè inú ilẹ̀ ní ara igi tiẹ̀ àmú wà ṣùgbọ́n lẹ́yìn ànàmọ́ gbogbo. ewéko yòókù pátápátá tá a tún pè ní ohun ọ̀gbìn mẹ́rin ni a pín ara gi wọn sí. alákọ̀ọ́kọ́ ìpín stem tí n kọ́kọ́ sọ ó herbaceous stem èyí ni gbogbo ara ajá àwọn ewébẹ̀ tá a mú jẹ pátápátá yálà à ń lò bí àgbo ni a fi ń ṣe ẹ̀fọ́ jẹ herbaceous stem nínú ìpín ara igi ẹlẹ́ẹ̀kejì ni branched wigistem yìí gan ni igi tó le koko igi ọmọ ni o àwọn igi oríṣiríṣi ni o àwọn igi yìí ẹni máa le koko ni wọ́n fi máa ń ṣe igi ìkànnì wigistem yìí ni wọ́n máa ń lò láti fi kànnì ẹlẹ́ẹ̀kẹta ẹlẹ́ẹ̀kẹrin ni unbranched stem alákọ̀ọ́kọ́ herbaceous stem branched stem woody stem and unbranched stem àwọn ẹ̀pẹ́ ẹ̀yà ara igi tó wà nù pátápátá mo sì sọ fún yín pé àwọn ẹ̀wà ara adi yìí àwọn náà ní ewé so mọ́ láì sí ara adi láì sísítẹ́ẹ̀mù kò síbi tó wé fẹ́ so mọ́ o ẹ̀yin náà lọ wo ibi tó gbìn sẹ́yìn ìpínlẹ̀ yìí dáadáa ṣùgbọ́n kí ìwá ṣe pé ewé lè mára adi láì ṣe pé tó ní nǹkan kan tó so ewé mára adi àlàyé ìní òmìnir bọ́ sí orí ewé gangan believe sẹ́mọ̀ pé kò sí system là ń ṣàlàyé mo sọ pé pé àkọ́kọ́ sí system stem system ẹlẹ́ẹ̀kejì ni leave ewé igi gangan kí ló so ewé mára igi tá a bá ní àgbo ohun tó so ewé mára igi ó kọ́kọ́ níbì kan tí okùn tì ní kan ti so mára igi kó tó kan ewé ṣe rí bèbè ibi tí okùn tì ní so mára igi ń là petios p e t i o l e s petios òun ni. gbogbo ibùdó tí okùn ti rí tí máa wà kẹ ka irú ẹ̀rí pẹ́ rí kan tó yẹ okùn rí wá ni yóò mú ewé wá òsì ibi tí okùn rí ti so mára di gangan sálàyé yorùbá p-e-t-i-o-m-e-s olóyè pẹ́ ǹjẹ́ gbàgbọ́n àlàyé tábà wá ń wà á sọ̀rọ̀ nípa ń pè nodes àti internodes. ǹjẹ́ kí là ń pè ní lóòdù àti internet tẹ́ ẹ bá rò dáadáa ibi òdòdó tí ewé tàbí òdòdó tó ti so mọ́ ara igi òun là ń pè ní lóòdù n-o-d-e-s gbogbo àwòrán yìí ló ń fi sọwọ́ sórí wẹ́sà gbogbo wa lọ́lẹ́tò títí alẹ́ ń fi àwòrán yìí sọwọ́ sí tí ó fi yé yín dáadáa tẹ́ fi mọ àwọn nǹkan tí mò ń ṣàlàyé ṣùgbọ́n ẹ máa fòye pé mo ṣe ń ṣàlàyé rẹ̀ pé ibi tí òdòdó fúláwà tàbí ti so mọ́ ara igi ó là ń pè ní mold m-o-d-e-s m-o-d-e-s ó là ń pè ní mold tábà wá sọ pé kí là ń pè ní interlode i-n-t-e-r-m-o-d-e-s ẹ wo igi tó wà lẹ́yìn ìkùlé yín àbí igi tó wà lágbègbè yín gbẹgbẹ́ di ewé omi àbí igi ọ̀gẹ̀dẹ̀ ẹ rí i pé ewé kan wà nísàlẹ̀ ewé kan wà lókè sọ ẹ ní àlàfo tí ewé fi sílẹ̀ láàrin ara wọn lókè àṣìṣàlẹ̀ òun là ń pè ní íńtánẹ́ẹ̀tì kò jù bẹ́ẹ̀ lọ. ẹ pàtẹ́wọ́ fèmí náà o àlàfo tí ó wà láàrin ewé tó wà lókè àti ìsàlẹ̀ òun là ń pè ní íńtánẹ́ẹ̀tì nínú àlàyé nípa ewé. tábà ti wá kúrò ń bẹ̀ á wà bọ́ sórí ewé gangan tó jẹ́ pàlàbà ṣùgbọ́n ká tó bọ́ sórí ewé tó ṣe pàlàbà kì í ṣe gbogbo igi òun ni ewé wọn máa ń ní. àbí petals àwọn ewé mi àwọn igi wa ti jẹ́ pé kò tí ẹni sókàn tí rìn kankan tó so ewé rọ pọ̀ mọ́gi ewé igi ó kàn yọ ewé ó kàn yọ lára igi ní ni kò ní ìwúlẹ̀ ní okùn rìn kankan tó so ewé wọn pọ̀ mọ́gi ìyapa ọ̀tọ̀ tún nù tí mo wà ṣe wá rówó tẹ̀yìn ní òun ìta lórí ìmọ̀ àwọn nǹkan tó wà nínú ewé gan ń ṣàlàyé ní fẹ́rẹ́gógí nǹkan tá a lè rí níta ewé tó lásìkò ti pè mí lọ́jọ́ lórí ètò bàọ́lọ́jì ní yorùbá nǹkan márùn-ún la lè rí níta ewé ẹ̀ka ń ni pé ó ni nǹkan márùn-ún ló wà ní ìta rẹ̀ alákọ̀ọ́kọ́ nǹkan tó wà níta ewé òun là ń pè ní ẹ wo ewé ẹ rí nǹkan kan lórí ewé là ń pè o. ń sànmà ń pe àwọn nǹkan tó ṣe wàràwàrà lórí ewé tó tàn káàkiri lórí ewé tínítínní ìsànmà ń pè lórí àwọn ewé tó ní sanwó vascular plants èyí là ń pè ní vein iṣan tí ń bẹ lórí ewé òun là ń pè ní vein tó ń yẹrẹ bá ń ẹ wá wo ìlà tó pín ewé sí méjì láti ìgbẹ̀rẹ̀ dópin ìlà ìlà ń pè ní midrib nídìí omi ìlà tó wà láàrin àsìkò sì pè mí lọ́jọ́ ìrìn láǹfààní àti ṣàlàyé àwọn ìpín àwọn nǹkan tá a lè rí níta ìwé yòókù ìjọ́mẹ́jọ lẹ́gbọ̀ọ́ àlàyé mi lórí ètò ìbàlọ́ọ̀gì yorùbá nípa ewéko sẹ́rí tá a ti wá ṣàlàyé nípa ewéko yìí á bọ̀ sórí àwọn iṣu ara ewéko tá a mọ̀ sí plant tissue system or supporting tissues in plants lẹ́yìn yìí láti bọ́ sórí àwọn ẹranko padà. kẹ́kọ̀ọ́ a sì nílò onígbọ̀wọ́ lórí ètò yìí ẹni pákòkò òtó mo kàn ń sáré ṣàlàyé rẹ̀ ni tẹ́lẹ̀ wá ṣe onígbọ̀wọ́ ètò yà lè gbé ètò ìṣíwájú sí i táàtì lásìkò sí láti lè ṣàlàyé àwọn tọ́pìkì lóríṣiríṣi ẹ̀ sì lè pè wọlé zero zero fifty eight forty six ninety five seventy three òní tẹ bá fẹ́ darapọ̀ mọ́ ṣáàgùkù wa àbẹ̀ fẹ́ ṣonígbọ̀wọ́ tàbí fẹ́ polówó ọjà lórí ètò biology yorùbá lẹ́ẹ̀kan sí zero zero five eight four six one five seven three fún béèrè ìpolówó àti ìsọnígbẹ̀wọ̀ moshood abib abiola lóko tèmi mọ̀ kí n lérè ètò wípé ìpàdé wa bí omi ó dìgbà o.